الحمد لله على فضله وإحسانه أحل لنا الطيبات وحرم علينا الخبائث وأثبت علينا نعمه ظاهرة وباطنة ووعد بالمزيد لمن شكر وتوعد بالعذاب الشديد لمن كفر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أكمل الله به الدين وتم به النعمة وهدى به إلى الصراط المستقيم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد أتوقفوا لهم أترى لكم سيادة لطن محمد صلى الله تعالى وسلم أنا أبتا أتوقفوا أن يبتي أسيا من كميماني أتوقفوا تسكوا إلى أمور دوتيات البيت tó ṣe wọ́n lé wọ̀ ilé ìlànà fi àkéèsí gbogbo ara gbogbo wa sí lónìí láti tún kíyèsára nípa àti mójútó ṣíṣe mímọ́ sísọ ọ̀rọ̀ mímọ́ jíjẹ mímọ́ híhu ìwà mímọ́ ká sì jìnnà sí àwọn ọ̀dàkejì rẹ̀ ṣíṣe ìrí ìdọ̀tí àtẹ̀gbin ọlọ́run bá wa tí ó pa wá lẹ́sẹ̀ lé lọ́dọ̀ rẹ̀ fún kátẹ̀lé nínú ọ̀kan nínú àwọn àyà Al-Qur'an Karim tí ọlọ́run fi ń pè wá sákèsí eléyìí torí òun ni ọba tí máa kọ̀ fún wa tí sì máa ṣe nǹkan lẹ́tọ̀ọ́ nínú Suratul Maida ọlọ́run bá wọn sọ fún Ànábì sallallahu alaihi wa sallam qul la yastawi al-khabithu wat-tayyib wẹ̀lẹ̀wò àjẹ́bà kẹfẹ́ sọ̀rọ̀ sí lókọ̀ bí i. wípé sọ fún àwọn àlùmọ̀. ohun búburú àti ohun rere kò dọ́gba. ohun búburú àti ohun rere ẹ̀gbin àti tó mọ́ kò dọ́gba. bí ó tilẹ̀ jẹ́ pé púpọ̀ ohun búburú náà bá jọ ọ́ lójú. púpọ̀ ohun búburú tó gbajúgbajà tó sọ àwọn èèyàn di ẹni tó jókòó kẹsẹ̀sẹ̀ lórí aburú pé kò sí tó burú ń ìtàwùjọ gbà nìyẹn ẹ gbọ́dọ̀ jẹ́ kó jọ yín lójú o torí náà sọ nú ọ̀rọ̀ yín pé tí ò dáa kò ló kọ méjì kò dáa náà ni ọlọ́run ní bó ti òkó pọ̀ tó tó di tọ́rọ́kọ́ kálé tó bí ẹ̀sà fáwa wọn ní ẹ gbọ́dọ̀ jẹ́ kó jọ yín lójú ẹ gbọ́dọ̀ wá máa ṣàmúgùn ẹ̀ pé ìbàjẹ́ yẹn ti fọ́n ká ẹnìkan ẹni tí ó bá ń ta àpò ní ìsìn yóò àwọn ọdẹ ní àbùkù ẹ gbọdọ sí bẹ́ẹ̀ tẹ bá ń tẹ bá lọ́lọ́run bá sì tẹ bá bá náà wá wá sákèèsí parí lọ pé pàtàkì nítorí rome. nítorí náà ẹ ọlọ́run ẹ̀yin nítorí kí ẹ lè jèrè. tó bá ń bẹ fún yín ẹ mọ̀ pé ohun tí ohun ń wí lẹ́nu yẹn àwọn wàhálà kún kàmáà lẹ́kùn tàbí kún tẹ̀ ń sọ ẹ mọ̀ pé làákàyè tí bá ṣiṣẹ́ yóò gbà tó kò dá náà ni ọlọ́run ní làálà tí wọ́n ti fòlè hóun fẹ́ lè jèrè ibi tẹ́lẹ̀ ìgbẹ́ wà nìyẹn ọlọ́run bá wa tí ó dá àwọn nǹkan tí ó kọ̀ yìí síra wọn tí ò jọra wọn kọ́lọ́kọ̀lì mọ́tàdọ̀ ọ̀dá kìkì háàbì àyà ó dá àwọn nǹkan tí ò táà lè fi wéra wọn mìnàtọ́ yìí ni wọ́n tẹ̀lé ó dáhùn tó mọ́ ó sì dáhùn tí ó dọ̀tí wọ́n sọ́ọ̀lẹ̀ wọ́n fàáfù ó dá ẹni rí ó dá ẹni ibi wọ́n mọ́mìn wọ́n káàdì ó dá kéfèé yóò sì dá mọ́mìn wọ́n bọ́ wọ́n náà ó dá nǹkan tó lè pani lára ó sì dá nǹkan tó lè fi wá ẹ mọ̀ wípé èèyàn tí mọ̀ ìbàlá wà ní ìjìhàn ni nítorí pé ọlọ́run dá wa fún ilé ayé àdánwò káyè bá àgbàgbọ́ ní pé ọlọ́run dán wa ọlọ́run lọ́nà fi ṣe àwọn nǹkan wọ̀nyí torí ń bẹ náà ọmọ ènìyàn tí ó mọ̀ sọ wípé tí ọlọ́run bá fẹ́ ká débẹ̀ ni kò ní dáa tí ọlọ́run bá fẹ́ ká jẹ́ ni kò ní dáa tí ò bá fẹ́ ká mú ni kò ní dáa tí ọlọ́run bá dá sí ọ̀rọ̀ rírùn nínú àwọn ọ̀kan náà àwọn ọ̀rọ̀ rírùn òun eléyìí náà láyé bí tí ò tún wá fi é mú déwájú ọlọ́run bá láti ṣàwíjàre ọlọ́run bá fi ìfisí yìí ó fi dá wa wò nínú títóbi rẹ̀ òní àwọn ìyàtọ̀ tó jìnà gédégédé ó ń bẹ láàrin àwọn kan wọ̀nyí gẹ́gẹ́ bọ́lá ọba ti ń sàlàyé ẹ̀ fún wa àkọ́kọ́ ìyá náà tọ́jú ìbà náà fi òmùfì gbogbo wa mọ̀ pé nǹkan tó bá jẹ́ mímọ́ àǹfààní ni èrè ni wàlúkọ́ bí dọ́ọ̀rù dọ́ọ̀rún mọ́fì níjọ́ wá ti jẹ́ èrí tó jẹ́ ẹ̀gbin tó jẹ́ dọ̀tí ìbàjẹ́ ni kódà bó pé nǹkan náà pọ̀ òdì tó gbajúgbajà láwùjọ gbólóhùn tí ó wí ó nínú rẹ̀ èèyàn nínú ẹ̀ àárí mímọ́ àti èrí nínú èèyàn ààrẹ ní eré ààrẹ ní ibi gẹ́gẹ́ báwa náà ṣe mọ̀ tá a lajú kalẹ̀ táàrin pé bẹ́ẹ̀ gan ló ṣe rí lóòótọ́ bẹ́ẹ̀ náà ààrẹ nínú àwọn iṣẹ́ tọ́mọ èèyàn ń ṣe wọn a ní iṣẹ́ wo ni lágbájá ń ṣe iṣẹ́ báyìí ni yóò sì di ẹni tó borí lórí ẹ̀ á sì máa bá a dúpẹ́ tí wọ́n bá sọ sẹ́sẹ́ lómi ṣe ẹ̀ sì gbójú tẹ̀gbẹ́ kan ṣe àṣẹ ìdíndánwò ni ṣé ibi tí ń jẹun náà bẹ́ẹ̀ náà ni mímọ́ àti èrí wà nínú àlàkùwàì ọ̀rọ̀ tó ní èèyàn ń sọ tí ẹ bá sọ̀rọ̀ orí wọ́n á fún lẹ́bùn wọ́n lè fún nínú orílẹ̀-èdè wọ́n lè fún lágbàáyé àwọn àmì tó sọ kódà ó lágbára nínú téèyàn sọ náà ní tó kọ àtọ̀júwe rẹ̀ náà ní tó kọ kalẹ̀ ó lè tìtorí ẹ̀gbẹ̀bùn sì bákan náà nínú àlàmùwàlì nínú owó mímọ́ wà ń bẹ̀ èrí wà ń bẹ̀ láìpẹ́ sí ìmọ̀ fúnra wa lẹ́rìí ìbáwà náà mọ̀ pé bọ́rọ̀ sí rí ni wà ní owó mímọ́ owó ẹkún owó iná owó ìbànújẹ́ owó èrí tí a bá ń tọ́ka sí pẹ́lú ní kó dúkìá jọ àní àpéṣe ní pé léyìn la tó bá jẹ́ pé àwọn èèyàn bá mọ̀ ní bó ṣe kówó jọ bákan náà nílẹ̀ ìmọ̀ ààbì èérí ìdọ̀tí àti mímọ́ ó ń bẹ nínú jíjẹ ó bẹ nínú jíjẹ èyí tá ń pè ní mímọ́ òun ní téèyàn ó jẹ téèyàn ó sórí rí ọ̀rọ̀ tó yẹ ó sọ tí ó sórí rí ayé àtàkìyànà iṣẹ́ téèyàn ó ṣe tí ó sórí rí àtàkìyànà ó là ń pè ní mímọ́ èyí tá a sì pè léèrí rẹ̀ àti ìdọ̀tí rẹ̀ òun ìdàkejì ẹ̀ bákan náà táyé òfin ní rọgbọ táyé àná náà òfin ní tòrò bẹ́ẹ̀ náà ló wà níbi mímu fàlàyà sáwòlì kọ̀bí tó wà tó yìí bò mìíràn hàrí àṣìyà wà láàmì ìwéèrè àwọn kẹta àdáàkọ yìí ó tún kù rẹpẹtẹ tá àdáàkọ tó jẹ́ pé ìyẹn ń níbẹ̀ mímọ́ ti wà nínú ẹ̀ àpèjúwe kọ́ọ̀lù tààlà nípa wípé èèyàn ń bẹ nínú ẹni tó jẹ́ ẹni mímọ́ èèyàn sì ń bẹ tó jẹ́ ní èrí nínú tó rásù asfájìdá afàmọ̀nkánà múmínà kàmọ̀nkánà fáàfikọ̀ láyé sáwọn áyà kejìdínlógún ni rásù sájìdá áyà kejìdínlógún ọlọ́wọ́n bá wá oníṣà lè fi wéra wọn èèyàn tó jẹ́ wípé múmi ní àtẹni tó jẹ́ pé pàpò kí ni láyà sàwùn. ǹjẹ́ ẹni tí ó jẹ́ onígbàgbọ́ òdodo a lè dàbí òbílẹ̀jẹ́ bí wọn kò lè dọ́gba. wọn ò lè dọ́gba o ẹni mímọ́ lẹ́nìkan nù wọn ẹni èrí lẹ́ni kejì nínú ọ̀rọ̀ mi travel force amnadi alólẹ́bí ilẹ̀ àmọ́nù ayà 28 sura 28 kọ́ yẹn 38 28 sura 28 ayà 28 sura 38 ayà 28 Ǹjẹ́ àwa lè ṣe ilẹ̀ àmọ́nú wà nínú sọ́rọ̀ ní àyàfikà ìmọ̀ ìdí lọ́sílẹ̀ ọ̀rùn. Ǹjẹ́ àwa lè ṣe àwọn tí ó gbàgbọ́ ní òdodo tí wọ́n sì ń ṣiṣẹ́ rere gẹ́gẹ́ bí àwọn òbílẹ̀jẹ́ lórí ilẹ̀. Ǹjẹ́ a lè fi wọ́n wéra wọn bí? Àbí àwa lè ṣe àwọn olùbẹ̀rù Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ẹni búburú bí? A lè fi wọ́n wéra wọn. Ṣé a bá tún wo أم حسب الذين اجتروا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء سواء محياهم ومماتهم ساء ما يحكمون àbí àwọn ẹlẹ́ṣẹ̀ ń rò pé a ó ṣe wọ́n gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbàgbọ́ ní òdodo tí wọ́n sì ń ṣe rere ní. bí àwọn tẹ́ lọ sọ pé kọ́lọ̀ ń dájú àwọn ọkọ̀ mọ́tò ẹni eré tó jẹ́ pé ẹni ibi hàn ni wọ́n ẹ bá tún kà. àbí àwọn ẹlẹ́ṣẹ̀ ń rò pé a ó ṣe àwọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbàgbọ́ ní òdodo tí wọ́n sì ń ṣiṣẹ́ rere ní nígbà táwọn kan sá fún in tí ò dáa tí wọ́n kódà oúnjẹ wá bá wọn lọ́nà tí ò dáa wọ́n láwọn ò jẹ dúkìá wá bá wọn lọ́nà tí ò tọ́ wọ́n láwọn ò fẹ́ wọ́n lọ́lọ́wọ́n ò fẹ́ ẹni náà ka àbùkù sí wọn pé ẹ má mọ̀ pé dọ́dọ̀ sí wọn àwọn tí yóò da tọ̀hún ò da mọ̀lẹ́ àwọn eléyìí ẹ̀yin sì gba gbogbo ẹ̀ ẹ jẹ gbogbo ẹ̀ ẹ mu gbogbo ẹ̀ ẹ lo gbogbo ẹ̀ ṣé ọ̀fẹ́ yàtọ̀ síra ẹ láyé náà ṣé ẹ rò pé là òkè àná ò ọlọ́run ti fẹ́ rò pé sàwá àmà ìyáhù àbí wọ́n mọ̀ náà tùrù débẹ̀ ti láyé táwọn sáfún táwọn bẹ̀rù ọlọ́run tó sáfún tí ó sáfún èrí tó sáfún tí ó mọ̀ ẹ̀ mọ̀ pé ìdàkejì ẹ̀ ní ó jẹ́ lọ́jọ́ gbé dàlẹ̀ kìí àná àwọn bára wọn bí tó dáa torí wọ́n ti tó mọ́ láyé àwọn tí wọn ò sáfún láyé wọ́n bára wọn níbi èrí lọ́jọ́ gbé dàlẹ̀ kìí àná Fẹ́ àmọ́ ẹ̀sìn mú. Nǹkan tí kò dára ni wọ́n ń dá lẹ́jọ́. Bẹ́ẹ̀ni ṣe ń rò pé bákan náà lọ yóò ṣe lálùkì àmọ̀ yẹn ìdájọ́ burúkú ni. Ọlọ́run ní tòun ẹ̀rọ. Nínú Sọ́rọ́bìn Hákì, Áyà ogún láyà sáwí àṣàbùn láàrin wa àṣàbùn jannah. Nínú Sọ́rọ́bìn Hákì, Áyà ogún nìyẹn. àwọn èrò iná àwọn èrò iná àti àwọn èrò ọgbà ìdẹ̀ra àti èrò kò lè bá ara wọn dọ́gba ele àwọn eléyìí tá yìí àwọn eniyan ti ènìyàn ìyẹn ni pé èèyàn gẹ́gẹ́ lọ́lọ́run sọ pé àwọn ni wọ́n àwọn dọ̀tí ni 35 ọlọ́ọ̀bá wa sọ wípé àfàlẹ́kì alìmùsùlùmí àfànájì alìmùsùlùmí kàlùmùjòrìmí ǹjẹ́ alákùn kẹfà tàkùnmù. ǹjẹ́ a lè fi àwọn tí ó ń pa òfin ọlọ́run mọ́ wé àwọn tí wọ́n ń tàpá sí òfin ọlọ́run bí. jẹ́ pé gbogbo àwọn èèyàn yìí náà là ń bẹ láyé ọlọ́run kó ṣe ní àtẹ̀yìn tí ó mọ̀ pòfin ọlọ́run bá mọ́ o. àwọn tí wọ́n ń pòfin ọlọ́run bá mọ́ wọ́n dẹni táwọn náà ká àbùkù sí láyé wọ́n dẹni mímọ́ lọ́jọ́ gbọ́dọ̀ sí yá àmà máa là kún fún ìfàtà kò mú un. kí ló ṣe yín tí ẹ̀yin fi ń dájọ́ bẹ́ẹ̀. èyí ṣe tẹ́yìn rò pé bákan náà ìdájọ́ wọn níwájú ọlọ́run àbí ibi tọ́lọ́run tó wọ́n tó ń dọ̀gbọ́dọ̀ sí àná. ọ̀lẹ́ yìí ní nǹkan fẹ̀fẹ̀ lọ́mọ ènìyàn. nínú ẹ̀ wà láyà sáré lọ́kọ̀ àbí ètò wà sọ́yìn nínú àmàlì. iṣẹ́ tá à ń ṣe haúsá tuntun sí láti iṣẹ́ tá à ń ṣe ó yàtọ̀tọ̀ síra wọn wàlá tàtàwì hasanatu wàlá sayyi'a. ìwà rere àti ìwà búburú kò lè bá ara wọn dọ́gba. bákan náà láyà sọ al-khabith wa tayyib min al-aqwal ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu ẹgbẹ́ kíyèsí èyí tẹ́ ń sọ pé tó wọlé ní olùfẹ́ mi ẹ̀sọ́ ìtàkùtọ̀ lọ́hùn ẹ̀tìtàkùtà náàbì tọ̀lọ́lọ́wọ̀ tààrà sọ́là a máa ń wọ̀sùn ọ̀rọ̀ àwọn òṣùwọ̀n tá ń lò láyé ilẹ̀ tá à fi mọ oúnjẹ kò dáa tó òṣùwọ̀n ọ̀rọ̀ ọ̀dẹ̀gbọ́ta ní dínú ìkọ́wọ́lá kọ́bílẹ̀ ẹ̀kọ́ yìí náà wọn ọ̀rọ̀ kọ́ tó sọ torí bẹ́ẹ̀nú ọ̀rọ̀ tí wọ́n ti yàn pàkọ́ láyé pé ìṣó lọ tún sọ wọ́n sì ti kálẹ̀ kò lè sọ fóun sọ bẹ́ẹ̀ mọ́ tí wọ́n bá wá sí lọ́pọ̀ọ̀pọ̀ tí wọ́n tarí ẹ̀ pàkọ́ wọ́n tarí ẹ̀dẹ́ wọn o torí ọ̀rọ̀ tó sọ wàláì nígbàgbé rẹ̀ sí àmì náà wọ́n lè sí pàkọ́ lọ nínú jáàmù náà torí ọ̀rọ̀ torí náà àmọ́ ẹwọ́n sùn ọ̀rọ̀ ọ̀rọ̀ eré ń bẹ ọ̀rọ̀ mímọ́ ń bẹ lómi ní sọ̀rọ̀ ó ti mọ̀ pé ọ̀rọ̀ yóò ní ẹ̀wọ̀n nú òun gẹ̀gẹ̀ fúnra rẹ̀ ti gba France ẹ̀dá kan jẹ́ kò ń dé bẹ̀ náà o òun wà pẹ̀lú kẹwàá ìlú ìfẹ́ ọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé ìjọba ti máa ń múni tó àtàló sọ bẹ́ẹ̀ france máa ẹwà sọ gbàgbàjàgbà ọ̀rọ̀ síjọba ó dìgbà síjọba wọn bá jẹ́jọba mọ́ kó tó padà sórílẹ̀ àbí kó má jẹ́jọ́ ìrìn lálẹ́. ọlọ́ọ̀bá wa subhanahu wa èérí ń ọ̀rọ̀ ọ̀rọ̀ orí sì bẹ́ẹ̀ nínú Ibrahim alákàwọ àyà 24 sóra 14 24 lati 24. ẹ̀yin ń pé ọ̀dọ́rọ̀ ọlọ́run mọ́sálá ń kàlí màkà tó jìbà náà. ẹ̀yin kò wá rí bí ọlọ́run ti fi ọ̀rọ̀ dáradára kan wé igi dáradára kan. ọlọ́run fi ọ̀rọ̀ rẹ ó fi wé di eléyìí tó ìsàlẹ̀ rẹ̀ múlẹ̀ ẹ̀ka rẹ̀ sì wà ní mú gbogbo àkókò pẹ̀lú àṣẹ tẹ bá ti débẹ̀ lóyè ẹ máa ọ̀sán, ọsàn ẹ máa ka ìbẹ́pẹ ẹ máa ka mángò yóò dùn bẹ́ẹ̀ tí ń ní ọmọ ìdòwó bẹ́ẹ̀ tí ń jẹ ní ọmọ ìdòwó bẹ́ẹ̀ náà rí Ọlọ́run ṣe Ọlọ́run sì ń ṣe àwọn àpèjúwe fún àwọn ènìyàn tí wọ́n lè máa rántí. Ọlọ́run fi ojú ilé ojú ilé wọ́n ní ẹ̀jẹ̀ lágbájá tí ò bá tí ò bá sí ìjókòó wọn ní ẹjẹ́ aránṣẹ́ sí lágbájá ó yẹ kóun náà wà ìjókòó yìí torí wọ́n mọ ìmọ̀ràn ẹ̀ máa ń sì sóore torí àwọn ní àti lágbájá náà ẹ tún pè òun náà ní níbi ìdàkejì àyà níbi àyà àtàkùnfẹ́ kà ní o níbi àpèjúwe ọ̀rọ̀ ọdún ẹ tún pè lágbájá sí ni ibi tó bá wà kì í tó tó bá dá sọ̀rọ̀ yóò bàjẹ́ ni ẹ bá mi káyà. àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àpèjúwe ọ̀rọ̀ burúkú. àtàpèjúwe ọ̀rọ̀ burúkú. ó dàbí igi búburú. ó dàbí igi búburú. tí a fàtu lórí ilẹ̀. Allahu Akbar ẹsẹ̀ tó wájú. kò sì fi kò sí ìfìdímúlẹ̀ fún. ẹ ṣe igi búburú ẹ rò pé àkíní ìtúnla lẹ̀ ń bí. àti bí wọ́n dáná tó ń dò ní ó tún hù ọyẹ tó fi kẹ́míkà sí. bẹ́ẹ̀ náà làpèjúwe ọ̀rọ̀ ilé èèyàn bú ọ̀rọ̀ èèyàn ọlọ́rọ̀ bú lẹ́nu. wọ́n ní ta sọ fún tó ìjókòó ìwà ẹ̀dàkùn gbogbo tá a bá ti fẹ́ jókòó sọ̀rọ̀ o àlùbáríkà ọ̀rọ̀ gidi ẹ̀dàkùn ọmọ ìjẹ́ kí lágbájọ́ ọmọ wà ń bẹ̀ náà o bó ṣe ń ṣẹlẹ̀ nínú láàyè ní pátíkálì táǹkójú ara wa ní sáàtì náà àbí ọ̀bá sọ̀rọ̀ káwọn ní ọ̀rọ̀ ní yọ obìnrin kí ni ẹ̀yìn tó ní Yorùbá ilẹ̀ ń sàròyìn wọ́n á tún sọ ẹgbẹ́ wọn sọ̀dà kejì ẹ̀ òun náà tún máa yọ àpólà tí ẹnìkan yọ wheel spanner ìyẹn tẹ̀sójú ní kòrókòrò torí pé wọ́n bú wọ́n bú bàbá rẹ̀ ẹni tí wọ́n lọ ẹni tí wọ́n tó lọ wheel spanner báyìí tó fẹ́ fọ́yẹ̀ lórí bàbá rẹ̀ wọ́n bú o bàbá rẹ̀ nígbà tí wọ́n bú bàbá rẹ̀ wọ́n gbá àwọn èèyàn ṣe kó fẹ́ lọ àwọn ọmọ tó fẹ́ lọ mú tẹ́rígbà tó wọ apá wheel spanner lọ́nà ọkọ̀ èèyàn mẹ́fà lóbìnrin pé ẹ̀gbọ́n tó wí ni ẹ̀gbọ́n tó sọ ni bàbá tó ń tí ọba tó ń wà bí ibi táwọn ní ilẹ̀ ilẹ̀ ni wọ́n dì mú tí wọ́n bá dì mú àgbàmọ̀ kó ń ń fún wa ní ń fún wa ní ń fún wa ní àlàyé ní wípé ọ̀rọ̀ burúkú ló jáde lẹ́nu ti bí yẹn. á fọ́rọ̀ ánàbù nínú ọ̀rọ̀ nínú àyà mi ọlọ́run jẹ́ pé Ayà kẹwàá, ilẹ̀ ilé yọ́sọ̀ áàdùn ìkẹlì mú tọ́yí yíbo wà ní àmọ́lú sọ́rọ̀ nínú yàrù fáwọn. Ọ̀dọ́ rẹ̀ ní ọ̀rọ̀ tí ó dára ń gòkè lọ. Ọ̀rọ̀ tó dára ó gòkè lọ bọ́lọ́run. Iṣẹ́ rere a sì máa gbé ọ̀rọ̀ tí ó dára lọ sí òkè lọ́dọ̀ bẹ́ẹ̀ náà ni tí ọlọ́run sọ̀kalẹ̀ kúwọ́ pẹ̀lú ẹ̀fẹ̀ bí tó bá tọ́ sí ẹnìkan sọ gbólóhùn kan nígbà tí wọ́n gbórí kò ní òkú lójú ayé ànábì sallallahu alaihi wa sallam wọ́n fẹ́ àmọ́ sọ pé sẹ́mi Allahu liman hamida wọ́n ní hamida tó yìí ìbá mu bá rọ̀ kàǹtì wọ́n tún tẹ̀síwájú ní gbólóhùn òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wa sallam oníta ló sọ gbólóhùn yìí sàhábì ẹni tèmi ni mo sọ ó ní àwọn mọ̀láyíká sì rọ́ọ̀sì òkè inú ìdẹ̀ sí fún wa hamdan tọ́yì náà mú bára kàfí nílẹ̀ àtànàwọ́ àti wọ̀lá wà nílẹ̀ àmọ́ràn ìnákùn mọ́ títí dé parí ọ̀rọ̀ yẹn ọdún tí ọlọ́run ní àwọn mọ̀láyíká sí ń tọ́rọ̀ yẹn dáadé wà ilé ìyẹ́sẹ̀ àdùnkẹ́lì mú tọ́jì mú nínú àwọn nǹkan mímọ́ àtẹ́yẹ́rí nínú ọ̀rọ̀ láyẹ̀ sáré olùkọ́lé ìbò àtọ́jú nínú àkọwà àníṣọlọ́lọ́wò sáàrọ̀ sálà àwọn mẹ́rin làmúwà sọ̀rọ̀ lásọ̀tán yẹn nínú dúkìá in tó mọ́ àti èrí kò jọra wọn o àníṣọlọ́lọ́wò sáàrọ̀ sálà wọ́n ní ànàlọ́ aláyàfọ́ àlùsọ́dọ̀ akọta ilá ìràká ìnàlè mẹ́rin tọ̀ yìí ọlọ́run ní gba sàárà kan àti kó jẹ́bi owó tó mọ́ àbá ìjọ sí pátálẹ̀ kéṣe pọ̀ láwùjọ àtàwọn olówó tí ò àti wọ́n nígbà táwọn ó máa fi ìtọ́rẹ àánú tí ò lérè láyé àtàkì àánú kí làwọn máa wíìsì àsìkò sí nígbà táwọn ọmọ ìdí táwọn ti kówó jọ atájọ ibi tí wọ́n fi ń kówó jọ mọ́ títọ́rẹ àánú fi pọ̀ mbẹ́ gbogbo ìṣẹ́ ìlọ hajj gbogbo ìṣẹ́ ìlọ ọmọra àtàwọn àsìkò ní ìṣẹ́ ìsí lórílẹ̀-èdè wọn àwọn tí tí wọ́n mà kọjá àánú rọmọdọ́n ọmọ mọ́kà tó bá lọ bèrè àánú ní

òun ní ọtụtụ ọ̀sìtù náà ti ta àwọn tó tún wá dá ọtụtụ lẹ̀ tó jẹ́ international ọ̀sìtù ọ̀tún wà international school wà school ọ̀fẹ́ wà gbogbo lọ sí ìtakùrà wọn. abájọ ńlá ń gbọ́ yìí ni ó ti rọrùn fún olówó ẹkún ẹkún pààyàn tó mọ̀ lọ́rùn nígbà tó síbi tó yóò káwọ́ jọra ní ẹ̀fún látòjú èèyàn fọmọ èèyàn fọmọ ti ẹ̀ sówó àbí bàbá tẹ̀ rí rí àgbọ́ ní ọ pé nínú mẹ́fà bá lẹ ọ̀kan ó sì kú márùn nínú márùn tó bá lọ kan òun mọ ojú mẹ́rin àdéòyè ẹnìkan wá dé wípé wọ́n fẹ́ ẹjẹ́ ti lábẹ́ ìṣàpèjúwe ẹnìkan wá dé wípé ọmọ òun ti wọ̀ ní three hundred level wọ́n fẹ́ lé ní two gbàdé òrówó san òun ti wọ́n ọmọ tiẹ̀ kan ní lówó yóò wá fọwọ́ ọmọ ẹnì kan fẹ́ lé ní three hundred level ẹ̀rọ àti tó bá rà kẹ́yìn yóò sọ pé òun ti gbọ́ ló bá ti jẹ́ àìmọ̀ gbọ́ ẹ̀ ní gbọ́ mọ́tálíkì àmọ́ òdìgbé nínú dúkìá ní tó máa wà ń bẹ̀ èérí sì wà ń bẹ̀ bákan náà ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ sáà sọ́nà ní mọ́tàtọ́ dákọ̀ ábúdó mi sára kan nínú ìgbà ilé sọ yìí ولا يقبل الله إلا الطيب إلا خلا الرحمن بيمين متفق عليه ẹrúkọ òní di sàárà kan nínú owó tó mọ́ ọlọ́run sì ní gbà tó mọ́ tó wá jẹ́ pé nínú owó tó mọ́ ló ti sàárà yẹn ilá àkọ́dà àwọn mẹ́nu di bẹ́ẹ̀ náà sì ni pé ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ ní ìwọ̀n fi ń tẹ̀lé ọwọ́ rẹ̀ ní ọwọ́ rẹ̀ méjèèjì náà ọwọ́ ọ̀tún náà ni torí pé ọlọ́run bá wá yàtọ̀ sí ọyàtọ̀ sí ìyàwó yìí ọyàtọ̀ sí ẹ̀dá rẹ̀ mùtọ́fàkùnrin àlè àdéhùn bùkálà àti mùsùlùmí. nínú kájẹ kámu èérí wà ń bẹ mímá wà ń bẹ láyà sáwọn ìfọdúrúbọ àtọ ìdílé lọ áfìrìnà wọlé àṣìrìbà fàkọdẹ àhárùn láwùtọ yìí báyà tó ọlọ́ọ̀bá wa ó ṣe ń tí ọpẹ tó mọ́ ní halal ọpẹ èrí ní haram nígbà tó lọ́wọ́ bá tí ó máa ròyìn òjíṣẹ́ rẹ̀ sọlọ́mọ òtárọ̀ sálám ó ní wà ìhílù láhùn sóràtò làárọ̀ sóra keje ayọ̀ wa fifty seven wà ìhílù láhùn mọ̀tọ̀ yìí bá tó ìhárùn rẹ̀ náà. yóò máa ṣe ohun tí ó dára ní ẹ̀sọ́ fún wọn. nínú nǹkan tó kà fún wa tó pè ní halal ń làwọn Yóò sì máa ṣe àwọn ohun tí kò dára ní èèwọ̀ fún wọn. Yóò máa fẹ́ léèwọ̀ níbi ká jẹ ká mu ònìyàn o. Ẹ wá wo ọ̀nà tí à ń gbà jẹ àbí tí wọ́n ń gbà fún wa jẹ. Ọ̀nà méjèèjì la fi ṣàgbátò láwùjọ. Inú ọmọ èèyàn mi ń bẹ rẹpẹtẹ tí màá máa jẹ èrí, tí màá máa jẹ ẹ̀gbin, tí ń jẹ dọ̀tí nínú mímu àti jíjẹ àbí tẹ́ ń fún wa jẹ tí mo gbà lérò ní wípé ẹlòmíì ló wà tí wọ́n pẹ́ ló burú bẹ̀ ẹ fún lẹ́mu agbè kan tó yé bí fíjú ṣe pọ̀ tó fíjú mi kùnú oyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fúra síbẹ̀síbẹ̀ yẹn ló yóò fi gbẹmọ agbè kan gbogbo ẹ̀ náà ó di wọ̀ ọ́ ní fúrísà nínú mímu ẹ wo oríṣiríṣi nǹkan mímu mímu pípa ẹ̀jẹ̀ bí àti pípa ẹ̀jẹ̀ kíákíá lẹ́sẹ̀ títì ní gbogbo òhòrò ìjọba ní pé kò sí tó burú bẹ́ẹ̀ kódà kò sí kò láwọn tó ń gbòkèrò èmi ò mọ orú òfin tán gbérò inú jẹ́ pé ẹ̀rọ ní ẹgbẹ́ ẹsẹ̀ ló mọ ẹsẹ̀ tó ní ẹsẹ̀ níta ló mọ ẹsẹ̀ tó níta tọ̀ so wọ́n mọ ẹni wọ́n mọ ẹni tí máa ń mú tí ò sí ìwú torókọ́ ọmọ ìyá kan náà ni wọ́n ẹ̀ gbọ́ mi ẹni tí máa ń mú àmọ́ kò mú lónìí wọ́n mọ̀ wọ́n mọ̀ bí ọ̀rọ̀ ẹ̀ wọ́n mọ̀ níbi ìrìn ẹ̀ wọ́n mọ̀ níbi kódà wọ́n mọ̀ bí afẹ́ àtẹ̀jẹ́ ẹ̀ ibi tí jẹ́ kó jẹ́ àti ìmúkúmu tó gbajúgbajà dé. nínú ẹ̀ àwọn kankan bẹ tó jẹ́ àláàrí nípìnlẹ̀ táwọn èèyàn sọ ní àrọ́mù ẹwẹ́ran ẹwẹ́ran àgbò ẹwẹ́ran mọ̀lú mò ń pa ọmọ ya wa tí wọ́n jẹ́ lẹ́ran ń tò ń sákèsì káwọn náà tó mọ́ fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sáwọn ẹlòmíì tí èsè mùsùlùmí nínú wọn àbí mùsùlùmí tó dé títà gbogbo ìyàtọ̀ ni ó láǹfààní àti jẹun nínú ilé ẹ̀ àwọn oúnjẹ orílẹ̀ pọ̀ tó di kú láti kọ́nu èèyàn ẹgbẹ́ bá lọ bìkan tó ní àjòyàjò tí ó dé lọ́sàn àbí tí ó dé nírọ̀lẹ́ ó lè sọ pé nígbà tó ń bá délé ń bọ̀ wá jẹun ẹlòmí ò jẹun àárọ̀ ìjọ́nà ẹlòmí ò jẹun alẹ́ lójú ọ̀nà ẹlòmí ó jẹun ọjọ́ kejì àbí oúnjẹ ọjọ́ kẹta lójú ọ̀nà tí ó sì dèbìtì lọ yóò sì mú tó wá jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n fún ní jẹ náà àbámu wá ní kọ́ tẹ́lẹ̀ bá ti ṣàìsàn àwọn ojú ẹ̀ ní àwọn ojú ẹ̀ ní àwọn ojú ẹ̀ ní lẹ́yìn bá gbẹ́ nìyí kò ṣòfò lọ́dọ̀ máa dárò tó sì ti ṣòfò nínú ẹ̀sìn ní ìṣẹ̀rí àwọn náà òun ní tí wọ́n pọ̀lọ̀ sí lọ́rùn àwọn nítorí àwọn tí ó jọ tí wọ́n bá rí sí ọ̀fẹ́ ọ̀gbẹ́ lọ́rùn àwọn oníjẹ́ wọn ẹ̀fẹ́ ọ̀gbẹ́ sí lọ́rùn ó ti níbi sáà náà sílé lọ bí náà ní ìkú kò ṣòfò àmọ́ ní ìṣẹ̀lẹ̀ àwọn ṣòfò bí ẹni bá kú tó bá gbé ẹni jíjẹ ní kì í sẹ́nu jíjẹ fún wa tó bá jẹ́ pé ẹ̀fọ́ kú bá fẹ́ràn jíjẹ ní ó ṣòfò tí ọkùnrin bá kú bó ṣe tóbi tó tí ò di wọ́n gún ó ṣòfò. hábò lásán torí oorun wọ́n á di ó wá di ìjẹ́bíjẹ́ wá lẹ́bá rìn àjò èyí tó jẹ̀dí àrámù gan-an tí wọ́n fún yẹ̀jẹ̀ tí wọ́n ti ẹlẹ́dẹ̀ tí wọ́n sọ̀kọ̀sọ̀kọ̀ ní ata tí wọ́n ti ajá àmọ́ láwùjọ wa ń bì irú òróró òróró náà ó ń bẹ nínú ìjẹkújẹ tán fún wa jẹ gbogbo tọ́lọ̀ bá ti ti léwọ̀ pátápátá gbogbo nǹkan rẹ̀ ló jẹ́ wọ̀ òróró ẹ̀ ó jẹ́ wọ̀ ẹran rẹ̀ ó dé wọ̀ bẹ́ẹ̀ náà ni nǹkan mímu gbogbo àwọn tí ó bá mọ wá pẹran kárí pé apá lójú ọ̀nà tó tọ́ tó bá tẹ̀lé àwọn ọba mu tí ó ti dídé pẹ̀lú ìlànà oríire tọ́nà ọba wa sùhárùn ọ̀tàrálá tó là kalẹ̀ láti sọ̀rọ̀ ìsáàdì fẹ́ kálù sọ̀rọ̀ yóò gbọ́dọ̀ sí àmì torí náà kásàkíyèsí àwọn kan wọ̀nyí ká sì mójútó wọn níbi ọ̀rọ̀ ká mójútó tó mọ́ níbi iṣẹ́ ká mójútó tó mọ́ níbi eh, mímu àti jíjẹ kámójútó tó mọ́ kájìnà sí tí ó mọ́ nínú àwọn àtọ́lọ́wọ́ bá pẹ̀lẹ́ rí pàtàkù lọ́ha nígbà àdúgbà jẹ́ kábẹ́rọ ọlọ́wọ́ bá wò ọlọ́kọ̀ọ́sọ alẹ́ tó lè páyẹ̀ tí ó sì jèrè bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá lẹ́yà tàkíyàmù ara ọ̀sọ́rọ̀